Òsíkìtì olóòmù tó ti jí láàárọ̀ ọ̀nà fún mi àgbo with God is my shepherd I shall never be drink. Edo náà. Ọlọ́run máa ṣàánú. Urinate mi ò yẹ kí n gbé lọ bá dọ́kítà. Ó dàbẹ̀ ni pé ìtọ̀ tí mo tọ̀ yìí mo ti ní tasford. Ìtọ̀ yìí ó jọ̀ tó ní tasford. Ó ti ràn jù tó kàn láyé yìí nǹkan tí màá ṣe ni màá gbé làbá dọ́sítọ̀ mi màá sọ fún dọ́sítọ̀ mi pé kó bá mi tẹ́sí urination yìí urination yìí àfi bíi pé kéèyàn ní brown fever àbí yellow fever tatford ni tatford ló. ah ẹ káàárọ̀ sà ẹ wá sà ẹ mo ní kí wá bá ọ̀rẹ́ mi Kàsálí ni ká tún wá jíjẹ mímu lọ. kó wá pé ọ̀rẹ́ Kàsálí. ẹ bẹ́ẹ̀ ni sà. kẹjọ wá jíjẹ mímu ó mọ̀ pé lórí burúkú ni àwọn tó ní òní jíire wọn kò sọ fún pé I should never test you in this time my hand tó come and call ọmọ mi Kasali láyé mo sọ pé mi fẹ́ rí ipa o torí olórí burúkú ni ẹ mi fẹ́ kókó rí burúkú ẹ̀ràn Kasali and I don't want to see you I have wanted you. èmi ò kí n ṣe olórí burúkú Kasali ọmọ yìí gangan ni ayé òṣùwọ̀n ṣe bẹ́ẹ̀ mi gangan ni mo wá báyẹ̀ bó ṣe máa nítumọ̀ tí mò ń ba moderate ayé ẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ah. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àdìgbà tí ìyá ẹ̀ ti kú ni ò ti rí oúnjẹ jẹ mọ́. ẹ kọ́mẹ̀gì kọ́mẹ̀gì. àdìgbà tí ìyá ti kú ìyá ìyàwó ti yín ní òtí oúnjẹ jẹ mọ́. ìgbà tí ìyá Kàsálí ti kú. bẹ́ẹ̀ni. ògbógbò ẹ̀ ní abala àdúgbò ló já ìtàn. à ẹ mọ̀ pé nílùú ìbéèyàn bá ti ní dátà gbogbo nǹkan ló ní ẹni títí ẹ gbé ni ẹni tí ò ní dátà. ẹ inú dátà ló fi mọ̀ pé lórí net pé Kàsálí kò jẹun déédéé. bẹ́ẹ̀ni. o wa gbé síta àbí kò ní sórí rẹ̀. à yẹ wọ́n lè pè kí mo ṣe fún ìdájú iṣẹ́ pé. mo dábàá sọ fún ẹ òun ní sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ láàrin dókítà ni pé kọ́ bá mi chẹ́ẹ̀kì kìíní ṣùgbọ́n ìwọ tó wá wáyé ẹgbọ́ ọlọ́wọ́ ló máa wá. ìtọ̀ ìtọ̀ ni bàbá. ìyúrìn mi ìyúrìn mi ni tó ní táífọ̀dù ni bẹ́ẹ̀ ni ìtọ̀ táífọ̀dù ni ó tẹ̀sí bí yọ kò ní dáa fún ẹ pọ́n àlá kò ní dáa fún ẹ wò lórí tó ń sọ mi ìwọ wá pàtàkì ìgbà tí ìyá kàtàlé ti kú ìyá kàtàlé ò lè mú ìbò tí rí nǹkan mú pẹ́ẹ́tù tó ibi pẹ́ẹ́tù kọ́kọ́ mi kò ní dá fún ẹ kò ní dá fún ọ̀tún yẹn look at this situation and I'm so big for nobody ìwọ wá pàtó nígbà tí ìyá kàtàlé ti kú ní òtí ló jẹjẹ um, Kasali o Kasali kò ní dá fún yẹ̀yẹ̀ náà nọ̀rùn ẹ̀ lọ́lá ń pàtó àbí ìgbà lórí burúkú ti jẹ́ kí ìtọ́ yẹn náà já sí mi ní èmi ni mo kúkọ ní kò ní mí nì olórí burúkú ọmọ please don't be fast for me o wọn mọ olórí burúkú mú mi nú bí mi nú máa látọ̀ rẹ̀. àpẹlẹ ọ̀rẹ́ mi ah. pẹ̀lẹ́ padà bàbá mi lóhùn. Kasali kí ni bàbá ẹ mu sùn títọ̀ wọn rùn bí ẹni tó mu dírípù báyìí. wọn ah. wá orí nǹkan náà mu gidi bí alára o trọ́fì àfi trọ́fì kẹ́nìkan rà fún wọn ah. òun náà mu bíi mẹ́ta lórí báyìí mo ń rùn gidi ni o sórí eh, ká tó lè ṣe ohunkóhun hmm. àbí kó kọ́kọ́ lọ wẹ̀ ń gbá o gbá gidi. Mm. mọ̀dínì lé o àwọ̀ mo lọ bá mọ̀dínì lé kó ká lọ sílé ìtura bó bá tẹ̀ ń yarí ó ní pé kò sáyè kókó. oyin sẹ̀rí bàtú bàǹbà mi ká lọ. àwọn akẹ́kẹ́ àwọn yẹn àyà sá àbà. ṣé èsì pé nǹkan ṣé mi bàbá ó ṣé mo bí kẹ̀kẹ́ ni ó ní bàbá oníkẹ̀kẹ́ sẹ́ẹ̀ lọ́pọlọ ni ẹ̀yin ọmọ sí tá à ń bí nítorí ọlọ́run. ẹ máa rí náà nìyẹn ebi pé kẹ̀kẹ́ kọ́ lẹ bí rẹ́ǹtì ni ah, kí lẹ tẹ bá wa. a fẹ́ rẹ́ǹtì kẹ̀kẹ́ ni. a fẹ́ rẹ́ǹtì kẹ̀kẹ́. bẹ́ẹ̀ Kasali èmi náà ni mo mọ̀ dáadáa o Kasali mo mọ̀ dáadáa o kìí ṣe pé wàá gbé kẹ̀kẹ́ mi lọ́dẹ̀ sí i ọ wàá lọ bí orí tí wọ́n fọ́ ń gò bí orí tí wọ́n fọ́ ń gé o o ti gbọ́ ọ̀kan tí mo sọ o ti gbọ́ wákàtí kẹpẹrẹ ni wákàtí kẹpẹrẹ ni o ń dá lọ́ọ̀dì kẹ̀kẹ́ o ẹ ti gbọ́. akọ̀fẹ́ kù lọ sí òkè ń bẹ̀ yẹn ni. ẹ owó dà tí mo ra yín wá. ẹ ṣe. padà mo mọ bàbá tiẹ̀ bàbá Kasali mọ̀ má gbé kẹ̀kẹ́ Kasali go and drop kẹ̀kẹ́. ìjọ́sùn fi kọ̀látẹ́lá àfi kẹ̀kẹ́ ni. kálọ̀ sọ́mọ́dì kálọ̀ di mẹ́jọ kì í ti lọ́ọ́ ti gbé kẹ̀kẹ́ ní kẹ́kẹ́ gbé kẹ̀kẹ́ ni. ìjọba níbi wo ni àwọn máa sọ kẹ̀kẹ́ mi gbọ́dọ̀ ju wo ẹ ti gbọ́ kẹ́tí mo sọ ẹnìkan ní kò kú ọ̀lẹ́yìn rẹ̀ ẹnìkan ní kò kẹ̀kẹ́ tẹ̀lé dáwọ́ ah, olóyún kú o ò lè bá tiẹ̀ abẹ́ wọ́n ṣàfẹ́ bàkẹ́ tó lúwa rẹ̀ jẹ. wọ́n dé wọ́n dé ṣe báyìí bàbá kẹ̀kẹ́ ní tàwa fi lè pẹ́ òun á pa wá ni a dẹ̀ ti lo wákàtí márùn-ún báyìí. Ah! bàbá àjẹ̀ǹgbẹ́ tó ní kẹ̀kẹ́ yìí hmm. òun bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni o ọ̀sẹ̀ tó kọjá Kamilu tó rẹ́ǹtì kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ wákàtí kan péré ló fi pẹ́ ó kàn lẹ́sẹ̀ yìí èmi ò dẹ̀ tí ì ṣètò àtìkú o. Ah. èmi kò rẹ́ẹ̀dì láti jẹ́ kí ẹ̀kọ́ kọ́ mi lẹ́sẹ̀ o. kí wàá la ṣe báyìí. Aboki. Eh, Aboki. Hey. Eh. Hey, Inagwana. Marija. See, he wants sell this bicycle. No. Eh, eh only ní èlò àgbẹ̀. Èlò ló sọ Twelve thousand. Ah, twelve thousand yaya. Yaya mana. Ah, ah. Eh, how much you wan come pay? One pipe. Ah, ó lè you ẹ. Yóò yí mi bàrà wò. Láìláì. Ní bàrà One pipe. Lọ́dọ̀ kẹ̀kẹ́ tó pè, wò ó pè One Wọ́n náà bá ṣá, wọ́n náà bá ṣá, wọ́n náà bá bread, bá eh, Everything bá ṣáwó. Táyà eh. bá ṣáwó. Pẹ́dẹ́ eh, Everything ó wà okay. Náà ni Daskia. Ó dẹ̀ èlò wa ló fẹ́ rà gan. Kẹ́kẹ́ gan. How much you wan pay? Two pipe. Ah. Ah, two ah. pipe. Ah, no, no, no. Daskia, We cannot pipe. pay two pipe. No, no, they go, they go, they go. Wá! Wá! Ah! Ah, short. Ó dáa mo wá. Bring the two five. Kò wọ́n náà kékeré bá masala kú rí pé náà two five bá páìpù méjì ló ń sọ ọlọ́run. kò bá ọlọ́run kò bá masala. ẹ masala kò bá dẹ̀ kó bá Wizkid náà. no pass that place o no pass this place o. the area ẹ ẹ dey go straight that corner no pass there o. Eh, that corner. ẹ eh, ẹ eh, that corner. wíwá. wọ́n dẹ̀ pass ẹ̀ bí ọba kẹ̀kẹ́ bá mú ẹ ẹ bá ẹ nìyẹn àwọn ọ̀gá àti ìjẹun tẹ́lẹ̀. Ah. <laughs> àwọn ọ̀gá àti ìjẹun tẹ́lẹ̀. Cause I need a èmi nìkan ni láńlọ́ọ̀dù ládùúgbò am I the only the in àdúgbò yìí gbogbo ilé tẹ́wọ̀ yìí àwọn èrò kún bẹ́ẹ̀ àwọn tó ń sóríire e, ládùúgbò yìí gbogbo ilé ìtọ̀dọ̀ mi ni pé mo láti gbẹ láti gbàtẹ́ rẹ àwọn èèyàn ti kó jáde bí èèyàn márùn tó ti kó jáde bí èrè èèyàn kò wá rẹ́tí lé ọmọ tó wá gbowó lọ́wọ́ mi tó pé rẹ̀ kórèdé ọ̀pẹ́ ọlọ́pàá náà fẹ́ gbalẹ̀. ẹ dojú mi mọ èmi bàbá oníkẹ̀kẹ́ ní gbogbo ìlú yìí. oníbàṣkù jẹ̀ǹbẹ̀tẹ̀ bàbá oníkẹ̀kẹ́ rè. tó wà ní oríta. tó wà ní junction tí wọ́n mọ́ tún kẹ̀kẹ́ ṣe. bákàrà àdófò kí ni màá nù ṣe ṣe friend mo mọ oníkẹ̀kẹ́ ni kí ló ṣe fún ọlọ́pàá. oníbàṣíkù tó tún kẹ̀kẹ́ ṣe. kí ló ṣe fún ọlọ́pàá what is your case. Ah, ọmọ rẹ Kasali òun lọ sẹ̀mí tí mo fẹ́ fi ọlọ́pàá gbé yìí kí ni tọmọ kí lọmọ mi ṣe ti ọlọ́pàá. ọgbà kẹ̀kẹ́ fún five hours kò sì dá kẹ̀kẹ́ mi padà wọn ló jẹ́ kí n wá sí kínní kí n fọ ọlọ́pàá arrest ẹ̀ nígbà tí náà ló mọ̀ mi àwọn Yorùbá ló burú jù ní gbogbo ẹ̀yà Yorùbá àwa la burú jù ní ká ti mọ̀ra wa ká jọ̀wọ́ pé ká fi ìfọ̀rọ̀wọ́rọ̀ pé àmú mọ́ bàbá ọmọ yìí o ṣé ó yẹ kó lọ gbé inspector general police wa IG ló lọ gbé wa tọmọ mi bá tẹ̀sẹ̀ ó rí constable ó rí sergeant wa lọ gbé inspector general ọ̀gá ọlọ́pàá pátápátá inspector. ẹ sọ my name is sergeant ejeba bọ́wọ̀bọ̀. sergeant bẹ́ẹ̀ ni sergeant angel bàbá ọ̀bọ̀ how do you see me. èmi rò pé béèyàn bá ṣe tóbi tó lọ́jọ́ ń fún ní ránkì ní sọ ọlọ́pàá béèyàn bá ń wó bọ́kùnrin ṣe tóbi tó kò jẹ́ kó jẹ́ sergeant ajá IG ìkẹtọ́ general of police sergeant ni. bẹ́ẹ̀ni. ẹ ṣàyìn gbà tó bá ti pé ẹ máa kó sergeant ẹ máa fi dispector ẹ máa ti bẹ́. ìyẹn ò kàn yín you are under arrest. bọ́n bá yà á lágídí tó sọ pé òun yà á lágídí òun ló jẹ́ kí lẹ́wọ́ sájẹ́ǹtì bó ṣe wú sájẹ́ǹtì. sisi ọwọ́ rẹ̀ arrest them. you are under arrest. ìwọ gangan làkà ẹ̀ sún sọ́wọ́ yìí bóyá símù ẹ kúrò lójú ibi tí wọ́n fi ṣe sí. nígbà tí ọmọ mi gbogbo ẹ̀kẹ́ tí wọ́n wá náà rẹ̀ sí mi ẹ sájẹ́ǹtì bàbá ọ̀rọ̀ bọ̀ wọn kọ inú iṣẹ́ ike gbọ́ wípé ìka tó bá ṣe lọ bá gé abáǹdì gbogbo mr bẹ́ẹ̀nsì ládédé bá sí ikú ládédé bá sí ẹ̀sìn ládédé bá sí ikú ṣé mi ni mo kú kẹ̀kẹ́ ó fi my age. ọlọ́pàá ó ti bọ́ lọ́pàá máa yìí ní pọ́ìntì o bàbá yìí mọ òfin ó mọ òfin dáadáa wọ́n mọ òfin so mr complainant ìka tó bá ṣẹ̀ olùbá gé ṣoṣà àmọ́ wá ìka tó ṣẹ̀ àmọ́ gé dànù you have to cut your ọlọ́gbà lẹ́nu rẹ sẹ́tí wọn náà fẹ́ sọnù ìka tó bá ṣẹ̀ wèrè wo lọ́ba gé ọ̀dà náà mo ti gbọ́ ìka tó bá ṣẹ̀ náà lọ́ba gé permanent owó mi tí mo fi wá pẹ̀ ní citizen two thousand five hundred àbáǹkó nǹkan mi kí n kó àpò kí n mọ̀ pé ìka tó bá sẹ̀ ọba ti gé. mo ti rẹ́jísítà ní káńtà mi lè dáwọ́ padà. ẹ̀yin ti rẹ́jísítà ní káńtà. mo ti rẹ́jísítà ní káńtà mi lè dáwọ́ padà. ọlọ́pàá ọfíìsà gbowó dáadé jẹ ọfíìsà má promotion o má promotion má wọrí o má gbógun sí. wá ṣebí òmùfin. ṣebí èmi òmùfin. òmùfin àná. mo já ẹ tán. mo wá fẹ́ jẹ́ kọ́ mọ̀ wípé ọmọ ògùn látàrí ni mí. a wàá jọ tiẹ̀ sẹ́rí bọ́kínní. Ah! farabalẹ̀ máa bẹ́ẹ̀ ta. ọmọ pẹ́sẹ̀ òbó ni mo ń ṣe. má rọ̀ ṣàrẹ̀ máa bẹ́ẹ̀ fara eh, eh, iṣẹ́ Ṣàngó lèmi ṣe eh. máa bẹ́ẹ̀ fara lé ara ẹsẹ̀ lé àtàrà lé màbí àwọn tó wà níbí. ogun laka yọ sí malẹ olómi ńlẹbẹ jẹbẹ. mo bí èmi tí mo ní mo wérò sínú ilé tí mi rí pẹnanti àwọn ọrùn màlẹ tó wà mí ogun Ṣàngó ayélujá tọkànnà gbogbo ọlọgbẹnulẹ màá ní kan bẹ́ẹ̀ fà á ṣé bó ní pẹ́ kẹ́ pàpó. sọ ọmọ mi ni. ìwọ wo ni. èmi ogun. èmi ìgbàrún malẹ èmi ọmọ ìgbàrún malẹ. ogun laka yọ sí malẹ. oníkàkẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀. dápadà oníkẹ̀kẹ́ eh, eh. ilé ẹ̀ eh. oníkẹ̀kẹ́ oníkẹ̀kẹ́ ẹsẹ̀ ló fi lọ àbí ẹsẹ̀ ni kò máa fi lọ ẹsẹ̀ ni kò máa fi lọ máa lọ igbó tara olórí burúkú oníkẹ̀kẹ́ sẹ́mi kẹ̀kẹ́ kò mọ̀ pé understanding ni mo ṣàkárà wèrè mímì ni mo gun kẹ̀kẹ́ ni ẹ̀wọ̀n tó lọ gbé wa ìwọlọ́pàá sergeant lásán ẹ̀wọ̀ yẹ̀wù tó bá pa bad inspector kó tó di gba súpò pum ẹ kọ́ ló pé ọ́fíìsà bẹ́ ẹwọ ẹwọ ẹ tó lọ gbé wa òun ló dàbí ẹran tó ṣù yẹ. ọ̀rẹ́. ẹ náà ṣe bí ibẹ̀ mo dé yìí náà. ok no problem all right wọ́n tún ro gbogbo ibẹ̀. Ah! ẹ̀yin wo ni. ansoli ẹjọ ẹjọ. Kasali Kasali Alabi. ojú Bàdéjọ. ojú mi pa it is omo. Kasali mi. ọ̀rẹ́ mi ni kájọ lọ sí skul ah, ọ̀rẹ́ mi. Ah. oorun kan nìyẹn. yeah it's me. ojú rẹ̀ kí lè wá ṣe mí báyìí. bá a ti ń bi ni nìyẹn o ọ̀rẹ́ mi rèé. Rasaki lórúkọ ẹ àtìgbà tá a ti jọ jẹ skul tán kò sí nǹkan kan ibi mm-hmm. tí ilẹ̀ bá tún bá tó tú bá òun la wá sùn o. Ah, ah, you don't mean it. àtìgbà tí yẹ ti kú àtijọ́ àti mú yẹn ti nira gan-an so àjọ máa ń wá jíjà àti mímu káàkiri lórí street ni. Mm-hmm. Mm-hmm. àti pé ọdún ah, mo mọ̀ dáadáa kí ni ìwọ wá ṣe bí kí ló ń ṣe bí. ẹ eh, wẹ sọrí ibi tẹwàá yìí this is one of my sites tí mò ń ṣe lọ́wọ́ so mo á check àwọn tó ń ṣiṣẹ́ fún mi ni. àjẹ́ o ilé ọ̀rẹ́ ẹ̀ lélẹ̀ ilé ọ̀rẹ́ mi ni ilé àwọn máa ń wọ̀ sùn sí ah. ẹjọ ọdún ràn wá lọ́wọ́ ni o bó ṣe máa ràn mí lọ́wọ́ èmi àtọ̀rẹ́ mi. Hmm, you know what nǹkan tó ṣẹlẹ̀ ilé ṣé ọmọ mọ́tò wà. Ah, ó mọ mọ́tò wà kódà ó mọ aeroplane wà ó tún mọ ọkọ̀ ojú omi náà wà. saki mi ò mọ ọkọ̀ ojú omi wà àmọ́ tó bá jẹ́ ti helicopter <laughs> wọ́n bímọ mi ni mo mọ̀ wọ̀ dáadáa. <laughs> Kasali o ò tí fi ipa àti school time ẹ lẹ. òun ṣàdílé wa ni òun là ń bọ́ lójoojúmọ́. ẹ wẹ. I'm gonna help you people ẹ máa fún yín mọ́tò kan máa gbé mọ́tò kan fún yín ah. so at least a tún ti ṣorí yìí. Ah, ọlọ́run o ṣeun o ṣeun. ẹ tẹ̀lé mi jẹ́ àlọ́ so I will be able to oh no no no wá rí mi nílé I will give you my jẹ́ kí fún ẹ ní business card jẹ́ kí fún ẹ business card má bọ̀ i'll give you my business card so wà á lè kó má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ. ẹ̀yẹ́ rẹ̀ ti dá àdúgbò sáyé padà. yorùbá bọ̀ wọ́n ní kọ́mẹ̀ ní kú ó tọ̀ ju kọ́mẹ̀ nínú lọ. ikú tó pàyọ ọmọ ìyá ẹ̀ wà careless ó ń tọ́jú ọmọ her mother is careless ń tọ́jú ọmọ kan mọ́ ojúkọ ìpà ojúkọ èrè mọ́ pé where can I my daughter ìyá kórèdé rí kórèdé ìyá ó dọ̀tí rí ó dọ̀tí ìyá ànìkẹ́ rí ànìkẹ́ ìyá life round life mi ò rọ́mọ mi ooo nípa ṣe pé ikú tó pa ìyá ẹ̀ ìyá ẹ̀ wà kí ẹlẹ́sìn gan ó ń tọ́jú ẹ̀ ah where should I see my daughter where I go to see my daughter Kasali my daughter is in Misa. Bisbis uh, Kasali uh, uh, son my name Kasali my son ma mo ti lẹ ìwé títí ibi tó rẹ̀ mi rí eléyìí tí mo fẹ́ lẹ̀ mọ̀ pé ọmọ ògbóró wà ládùúgbò yìí. mo pè kí n bá lẹ pánà ẹ àwọn yàrá mi wá àìsílẹ̀ sí mi. hello hello hello kí ló ṣẹlẹ̀ bí pósítọ̀ olóṣèlú wo lẹ tún fẹ́ lẹ̀ sí bíbá kí ló ṣẹlẹ̀. ìṣe olóṣèlú olóṣèlú kọ́ dọ́tà mi ni missing dọ́tà mi ni ẹ wo ohun tẹ́ ẹ wòye eléyìí ò kì í ṣòṣèlú can you see her very well look at her this is my missing son my son is missing. wanted lélẹ́yìí bàbá ọ̀daràn lélẹ́yìí náà. ọ̀daràn kan kò lè jẹ́ kọ̀kọ̀ tán ọmọ mi ọ̀rọ̀ lọ́hùn. Mm, mm, mm. ṣé mi ni mo kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ ni wọ́n tẹ̀dí náà kọ síbí báyìí. olórí burúkú lẹ́nu tó kọ kínní mísìn ni mo ní kọ́kọ́ ó ṣe ńlá kan wọ́n tẹ̀dí. ilé ìtọ́jú ẹ lè ẹ sùọ. ọmọ mi ni. ilé dàbí àtọlọ́jì palliative gbé yìí. dáhùn ló máa jẹ́. ẹ irọ́ fẹsà ló sọ dànù irọ́ èmi ṣé mo jọ dànù lójú ẹ my daughter is not an order. ẹ ṣé mi ni mo kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ ni. wèrè ló kọ́ mísìn ni mo ní kọ́kọ́ wà lọ́kọ̀ wanted ẹ jọba wo lè ṣe lè bá mi rí ẹ ṣàánú mi kí ló kọ tiyín. èmi náà ń pè ní Pablo ti ọtí aṣílẹ̀kùn fún olè wọn o lè o lè wọ́rú lé wa kó má rí nǹkan ṣiṣẹ́ rí ni ṣé kò pọ̀ tó ni. ó pọ̀ lẹ́rù pọ̀ o. a èrè wọn. pagilọkilọtí. ẹ lè rí i pé dáadáa pé ó ní báyìí máa ń pè. èmi náà ẹjọ tó rẹ lọ ìṣàánú báwo ṣe lè rí dọ́tà sọ́nà mi ẹjọ. bẹ́ẹ̀ ṣe lè rí ẹ jẹ́ kí n wojú ẹ̀ nù. ó ní ọmọ jẹ́jẹ́ ni kò ń jalè kò ń jà. ojú ọmọ eléyìí le. ojú ẹ̀ kan ó fojú jọ mi nù ẹ fojú tèmi náà le bàbá àgbòrò lẹ́yìn náà ọmọ gbòrò lélẹ́yìí ẹ bó ṣe wà ayé kò lọ́fà kò lọ́fà ṣe lówó lọ́wọ́. ṣé báyìí sísìn. èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bóyá máa gbàjọ ni bóyá bá kùn bọ̀ ṣe lówó lọ́wọ́. ẹ ẹ jò tó lọ lọ kí ló fẹ́ fi rí. owó la máa fi rí owó làwọn fi ta máa fowó di. mo ní ìlú la. Hmm, tí mo bá ní mọ ìwú báyìí ó yìí lákọ̀ọ́kan àmì kọ̀ọ̀kan tá a máa fowó blọọ̀kì ẹ lọ mú five million wa eléyìí a máa rí ọ̀n pílẹ̀ rédíò ni mo five million sẹ́yìn lẹ́sọ̀ ṣe lo apc ni bàbá. àníkẹ́ fún one five million ọmọ eléyìí ah, ọmọ eléyìí máa ti lọ jìnnà gan ká tó lè ọmọ eléyìí ah, ó máa lọ fáàgán ó máa láwọn ibi tá a máa náwó lé. bàbá three five million a máa rí. ẹ àwọn ti ṣú ọ ẹ má fọ. kàsálé lórúkọ ẹ o. kódà kó jẹ́ kàsà búbú a máa rí ẹ má fọ ẹ má fọ. ẹ jẹ́ kí n pe family mi tó máa send owó. five million. five million. ìdá kí n máa lọ school. mo ń bọ̀ mo ń bọ̀ ẹ tètè tètè. mi tẹ̀ kí ẹ̀gbọ́n mi ni olóò máa sẹ́ndì o. ẹ ló sà súpọ̀ ọ̀kọ́ làwọn ẹ ọmọ yín tí mo ní omiisi tí mo wá láti bí ìjarun mo ti ráwọn tó jí gbé pasilọtilọti àwọn kidnapper ni oníkìlá wá five million wá. ọlọ́run abojú yín jẹ́ ni ẹni súpọ̀ lẹ́ ń pe ọmọ gorokó bá yín wọ́. pasilọtilọti ẹ má bọ̀ mo ti ń pè é. mi ìwà mọ́ ẹ kó sílẹ̀ lọ́wọ́ mi. ẹ tó wá fẹ́ lówó pasilọtilọti ṣẹ́gun olórí burúkú kidnapper kémi làwọn bá mi lọ kódà kò jẹ́ one thousand mi lè torí kàṣálí san. kàṣálí àti razaki kàṣálí àti razaki. àlàyé bèrè sọ́kàn fún mi tó dà. aláwùsá ìkẹjà sẹ́kẹ́rà ìkẹjà sẹ́kẹ́rà tàlẹ́ àwùsá aláwùsá ìkẹjà sẹ́kẹ́rà báyìí ìkẹjà sẹkẹ aláwùsá ìkẹjà sẹkẹ rà wọlé pẹ̀lú kíkọ ẹ wọlé pẹ̀lú kíkọ ẹ kíkọ ẹ ó ti yẹ aláwùsá ìkẹjà sẹkẹ rà ìkẹjà sẹkẹ rà aláwùsá aláwùsá aláwùsá ìkẹjà sẹkẹ rà. ọ̀gbẹ́ni tẹ́lẹ̀ máa bá ti báyìí. ó máa kó máa kú sí i. aláwùsá ìkẹjà sẹkẹ rà sẹkẹ rà ìkẹjà aláwùsá aláwùsá ìkẹjà sẹkẹ rà ìkẹjà sẹkẹ rà ìkẹjà sẹkẹ rà fígò ni ó ti yẹ. àwọn ọmọ mi ló wà lọ́wọ́ mi. ẹ aláwùsà kẹjà sẹtílẹt. ọ̀dọ́ yóò kẹ́ ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa jókòó bẹ́ẹ̀ ẹ máa jókòó síbẹ̀ ẹjọ́ ẹ máa jókòó síbẹ̀ ẹ máa jókòó sẹ́yìn sẹ́yìn. ẹ má bínú ẹ máa jókòó sẹ́yìn àtẹ̀lẹ́ ni mọ́tò ni. aláwùsà kẹjà sẹtílẹt aláwùsà kẹjà sẹtílẹt ìkẹjà sẹtílẹt kẹjà sẹtílẹt. ìkẹjà fún ọlọ́wọ́ gbogbo èrò ni. ìkẹjà sẹtílẹt ẹ wọlé ẹ wọlé síbẹ̀ ẹ máa jókòó síbẹ̀ ẹ wọlé sẹ́yìn bàbá dáhùn ẹ ṣáà ń gbọ́ yóò bá.

ọ̀gá mi ó ti pé. ó yá sáré fagbèrò ẹ lówó lọ sọ́wọ́ àgbèrò yẹn sọ́wọ́ àgbèrò. ọ̀gbẹ́ni báyà mi wà ní gbèjà tó bá lọ máa. èrè ìwọ náà fi lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ìyẹn náà ti fún ẹ ó ti tún ẹ ó ti tún ẹ. yẹ ká yẹ ká lọ ya. ṣé àwọn pàgọ́ wọn gan lọ fún yín kí ló ṣẹlẹ̀. ókè o àfà ṣé ká máa lọ àbí. jẹ́ ká máa lọ wọlé wọlé ká máa lọ. wọ́n lọ fún mi. kí kan máa lọ. ó ṣe páàkì wọ́n fún ẹ lẹ́ni ọ̀gá ah, eh? eh? eh, mi gbéra gbéra kí ló ṣẹlẹ̀ ẹ náà ni o tó ti yé yín fún mi ní wákàtí kan péré kí n sùn tí bá ti jí àkọ́tí. wọ́n sọ́lọ́ fẹ́ pa ọjà wèrè ni wọ́n fẹ́ wákàtí kan wèrè ní ẹni àṣìlẹ̀ wáìnì mi ni àwọn ọjà wèrè èmi pablo ọjọ́ ti aṣílẹ̀kùn fọlé èèyàn lè gbá mi láyé mi tẹ́mi ń gbáyàn ọlọ́fẹ́ pààyàn. ẹ ṣe ìwọ tó ga mi sọ. Ah. ọjà ti kọ pé ní kí n ti sùn bàbá jẹ ti ṣe tó. ó dà gbọ́dọ̀ kò fẹ́ jẹ́ ọ̀rọ̀ ìpè àbí. ẹni sùúrù náà dírẹ́fà tó fẹ́ gbé wa lọ orúnkún ah, ṣé ó máa da kó lọ máa sùn lórí dírẹ́fì kó lọ wà yálà yàrá ìdànù. ẹ máa ọkọ̀ orúkọ ó lọ́bọ̀ sórí kìnnìkìnnì kó àgbẹ̀ ìgò yìí. ẹ jẹ́ kó sùn tó bá ti jí adé kọ̀ntínú. ó lè ẹ ẹ jẹ́ sùn wákàtí kan péré ni bàbá bẹ̀ dídí bàbá yẹn lọ́kọ́ bí dé ẹ̀yìn kẹta. tó bá sùn wọn tó dún kú ẹnu kù ni. Ah. bóyá jẹ́ ni. ọ̀rọ̀ òkun wọn ò gbọ́n rí o. ó lè bá tó tó dún kù ni. ẹ̀dùnà ah. ẹ̀ẹ́sì ẹ̀dùnà ẹ̀dùnà ẹ̀dùnà ṣé ya wèrè ni. no ti eh, ẹ ti ẹnu ṣe ìwọlẹ̀ ẹwẹ́ nu ọkọ ni. èmi ọtí ọtí asílẹ̀kùn fọlẹ̀ màá lu ti ìbàjẹ́ màá tó gbé e lọ sọ́sibítà ọlọ́fẹ́ pa yín. mi ìsọwọ́ mọ́tò ni mo wá sanwó for the first time. ìràfẹ́ máa gbá èmi ẹ̀yà wèrè ni orú wọn ló ń pin. lórí pé mo fẹ́ sun oorun wákàtí kan. yàyẹ ṣé yàyẹ ló ra mọ́tò fún mi. a máa lọ bẹ́ẹ̀ bí yàyẹ ló ra mọ́tò fún mi ni. ẹ wo ẹ wo bó ṣe wà ẹ bó ṣe wà ẹ máa sùn wọn lọ sí court ni. aláyé gbàgbé jọ kóòtù wèrè wo kóòtù wèrè wo. tàbí gbogbo wọn ṣe. Kasali àti Razaki. tọ́ọ̀. Who is Mr. Kasali? Huh? Hello, Abi. Mom, baby. Emini. Okay. Who is Mrs. Bella? My lord. Thank you, my lord. Okay. Please, can you spell her for Okay. So this morning, mo ń lọ síbi iṣẹ́. So on my way going, money flat tire. So I had to park my car láti lọ board uh, public transport. So I àwọn gentlemen yìí, táwọn gbàtà wọ mọ́tò, àwọn táwọn mọ́tò lélẹ̀ lẹ́yìn tó gba owó mọ́tò lọ́wọ́ wa ṣe ni àwọn máa ń claim pé àwọn fẹ́ lọ sùn ká fáwọn ní one hour káwọn fi lọ sùn pé táwọn bá jí làwọn máa continue eight o'clock ló dẹ̀ kí n resume office so reason yẹn tí mo sọ pé mo gbọ́dọ̀ sùn wọn ní ìlú tó lọ́ba tó níjòyè who does that tó yẹ mi sọ pé mo máa sùn wọn ok ṣé bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn ló Mr. Kasa. kí ló ṣẹlẹ̀. olúwa mi orúnkún ayé ìjẹta tí mo ti sùn gbẹ̀yìn lélẹ̀ hmm. mo fẹ́ sùn. ok Mr. Kasali uh-huh. ilé ẹjọ́ ìmọ̀ fún yín ní five good hours láti lọ rest bóyá tẹ bá ti rest tán a máa kàn sí ní kéèsì. ó dàbẹ̀ ó dàbẹ̀. ẹ ṣeun olúwa mi o ẹ ní bò kú ọmọ nílé. tí yóò ní bàjẹ́. ẹ ṣeun. o yóò ní bàjẹ́. ókè àti à ń lọ sùn mi. àjọ so ẹ wá expect the best kí wá dúró di five hours àbí dey play. come na bro. pàlàpàlà. kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ náà kí ni bá i don't understand i'm just tired. kìnìún ló ń ṣẹlẹ̀ kìnìún ló ń ṣẹlẹ̀. so irú ohun tó ń lo ìka ni wọ́n bá rí fún ẹni ò bá wà òkè pa kí ló máa ń ṣe yín náà tẹ ti lọ sábẹ́sì. ajá ajá ajá ajá ajá ajá. tọ́ bá wọ ọlọ́run dáadáa sí i bóyá ò gba ju forty five thousand lọ wo oh, my dear sister ó ti yé mi ó ti yé mi wàá wà right tó bá máa claim right kò ń ṣe lùlù tá a wà yìí ó ti yẹ o lè ń lọ mọ ẹni tó nìkan lọ́wọ́ sẹ́lẹ̀ fẹ́ gàn ni. Will you just keep short? Ó ti yé mi sack letter ló ń dúró de five hours. Mo mọ ròyìn ah. àwọn illiterate ọmọ right wọn kankan. You go dey alright, you sara yi. Kìtìkì ni màá wà ní five hours. Ó Kasali, man, we got Kini. Let, don't say any, let me have my Kini. Bá gbé ká Kini. Bá gbé. Ọ̀rẹ́, ọ̀rẹ́. Bá gbé ká Kini. Gbogbo nǹkan tẹ̀ ṣe kiri park kiri garage ni mo ti gbọ́. Etí mi ti kún. Kò sí nǹkan ni. Now, they will tell me, ẹ máa park and come passenger ẹ gbowó lọ́wọ́. But you won't take them to the destination. Ìwọ mọ̀ mọ̀ and that is why I gave you my car key pé kí n fún ẹ mọ́tò fún ma ṣiṣẹ́. Mo rongo nǹkan tó ṣẹlẹ̀ ń lù mo yẹ fún ẹ mọ́tò but still yet you are doing rubbish báyìí ṣe bẹ́ẹ̀ náà. àwọn pásẹ́njà yẹn lọ da àwa dírẹ́fà da. ọ̀rẹ́ o ò ní bínú bọ́sì bíi tàtijọ́ bẹ̀rẹ̀ ó mọ̀ pé ń gbàtà wà léwu ìwé ẹ náà ni mo máa ń kọ́pì tí graduate. wà á kàn sí láti máa ràn mí lọ́wọ́ ni ó ní jẹ́ kí n bí pa wà náà. yà if that is the case tó bá yẹ kí àwọn pásẹ́njà lọ da ṣé àwọn ọ̀gá àwọn garages one after the other àti park náà wọn ò dání. kò tẹ́ sọ àkókò mi and i'm not ready to lis ten to you. ṣẹ̀rì tó bá ti yá yín ẹ̀ kó ṣì fún ah, má ṣe má ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ má ṣe èmi á sọ fún ẹni tó máa gbé mọ́tò kúrò mi tí màá fún káàkiri tí màá hàndẹ̀ wá tí kẹ tó kúrò mi màá tó ajá sílẹ̀ fún yín. ọ̀rẹ́ má ṣe bẹ́ẹ̀. lọ́wọ́ bàbá olórí ọdún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ́ kúlá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí Kàsálí. ẹ ó dà pé àwọn tó ń tẹ̀lé wa wọn ò pa dátà. unlimited gig làwọn wèrè ń lò. ìyẹn pé dátà wọn ò lè tán. kò lè tán àbí èwo ni ká máa rí ọ̀nà àtijẹ ká ti máa rí jíjẹ mímu lọ báyìí kó dẹ̀ máa di àtúbọ́ síbo mi ìyẹn náà àtúndí ah. ó ti sún èmi o. ohun tó wọ́n ń dùn mí jù ni pé ilé ò ṣe lọ. ọ̀dọ̀ bàbá Kasali. bàbá Kasali á nà mí pa ni. mẹ́rin ti ẹ ṣe ọ́pṣọ̀ rárá. Ah. bàbá wa ṣe o ó sún mi o. Ah, Asaki nǹkan kan sọ sí mi lọ́kàn. sọ síta ka òwe ó tún máa wọ́ọ̀kì àtúnyànjú ẹ̀ náà ni. wọn tí mo rò rò iṣẹ́ agbẹjọ́rò lọ́ọ̀yà ṣe ní kéèsì mi gbọ́dọ̀ win ẹ̀ ni o gbogbo ọ̀nà tẹ bá lè gbà ẹ jọ̀ọ́ mo gbọ́dọ̀ win ní kéèsì yìí o. ẹ Mr. Man ẹ ní problem àtọ àwa tẹ ń wò yìí àtọgbàgbà sùn lọyẹ èmi náà ń pè ní George ọ̀jọ̀gbọ́n with thirty five years express in the court of law bẹ́ẹ̀ bí lọ́ọ̀yà mi rẹ̀. the only lawyer that study accounting. mi tẹ́ ti máa mọ̀ pé ẹ ní problem rẹ̀. yes bẹ́ẹ̀ lọ́yà nínú article two subsection three oh six kí ló wí. ó ní the drum that has water will not make noise. wẹ́ẹ̀ wo àgbà tó bá lómi nínú kì í pariwo <laughs> ẹ ní problem ti ń jàre. sẹ́yìn lọ́ọ̀tẹ̀ ń jáde mi ò gbọ́ rí. Ah, ọkọ̀ mi ti wá balẹ̀ sí pé kéèsì yìí ah, ẹ̀yin lè handle ẹ̀ inú mi dùn gan ẹ̀ mọ́ bọ̀ ẹ jọ. <laughs> mo mọ iye tó ká mọ́ mi lọ́wọ́ bí ṣùgbọ́n. dìlọ ọ̀dọ̀ eh, yìí lélẹ́yìí o eh, eh, ebi lẹ́yà òun rè. ẹ ti lọ lọ́wọ́ fún ìtẹ̀sẹ̀ yìí ẹ ti mí ìkéṣì in fact àwọn tó bá yín dùn yẹn àwọn náà máa ṣe ẹ wọ ẹ máa lọ sí i wọlé wọlé. ẹ ah. ní problem. dọ́là ni dọ́là owó kí okun lélẹ́yìn twenty thousand dollar ló máa jẹ́ yìí two thousand dollars. ẹ ẹ ẹ ní problem ẹ náà ní ṣẹwọ ẹ ti fọwọ́ wẹ̀ ẹ máa bá àgbà jẹun. Nílò ya, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Two thousand dollars. All case na settlement now. Ìlú ló ń ṣe dọ́là báyìí. yeah.